له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mọ́báwa kan lọ. bismillah alhamdulillah wa وعلى كل من سلك مسلكه إلى يوم الدين لن يقبت يدفع الله Alhamdulillahi. Ọba tí ó dáwà sí tuntun ṣẹwà kò títí di ọjọ́ tò ní. Huwa Samadul A'la alladhi huwa qadirun. Ọba tí gbogbo ayé ń ronú rẹ̀ tí gbogbo ayé ń pè ní gbogbo ìgbà. Àtẹni tó ń sí àtẹni tí ò sí, oníkálukú náà ló ń bí ọlọ́run pé ọlọ́run jọ wa o. Huwa Samadul A'la huwa qadirun. Ẹ̀kan ṣoṣo tá à ń pè tá à ń ṣàdúrà wa ó náà lọ́wọ́n ọba. Wà kọ́ àdìrò. Ẹnìkan náà lẹni tó ní kápá lórí gbogbo àlámọ̀rí wa. Àwọn kan tẹ́ dìrò máa ṣá àfilẹ̀ kọlẹ̀kì àmúdọ́gbò. Wà mọ́ kan tẹ́ dìrò máa ṣá àfilẹ̀ kọlẹ̀kì àmúdọ́gbò. Ọ̀rọ̀ a máa kẹnu gbà mí a máa pọ̀jú ni lọ, ṣùgbọ́n kò sọ̀rọ̀ kan eléyìí tó kẹnu tó pọ̀jọba tó ní wá lọ kábíyèsí ọlọ́run ọba náà tó bá wọn kò ṣe náà ló ń ṣe o. yòdìlò wáyáyádì máa ń yáṣá òmìnira ìlúwà ọ́. sẹ́ni bá rí èèyàn kan tó gbárí ó mọ̀wé olówó lákàyè rẹ̀ pé kí ló wá ṣẹlẹ̀ sí tí ó wá sí lójú ọ̀nà. yòdìlò wáyáyádì máa ń yáṣá òmìnira ìlúwà ọ́. àrà tọ́lọ̀ ń dá sínú ìgbésí ayé ti eléyẹn ni pé ọlọ́run ò jẹ́ kóun mọ̀ náà tiẹ̀ ni. a dẹ̀ ẹ̀yà máa rú pé àbáwà sí ṣe wá yé irú èèyàn báyìí ah, ọlọ́run máa kó máa tó bí o ó fẹ́ wọn ilé òfìyàn ni wọ́n máa sọ́lọ̀ ń dá nìyẹn wà máa bí wà a máa wọ̀n ẹ́ bí tí o súnmọ́ ẹni tó mọ̀ ìyá rẹ ni bàbá rẹ ni ọ̀rẹ́ rẹ ni àbúrò rẹ àbí rẹ bí kó múṣìdùn aláàbáyìí. kódà a máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ń gbà míì láàrin ìyàwó àtọkọ tó máa máa ká ọkọ mi lára pé ó dẹ̀wọ̀n mi kíyàwó mi múra sẹ́sìn jù báyìí lọ a máa káyọ̀ mi ah, ni kí wọ́n ti ẹ̀yí padà kan bẹ̀rẹ̀ sí sí lọ́hùn ṣùgbọ́n kò sí nìkan pa tiẹ̀ kò sí nìkan pa tọkùnrin kò sí nìkan pa tóbìnrin kò sí ní tàǹpẹ́ ní hìdáyà kò sí nìkan pa ìdẹ́yàn eléyàn ni hìdáyà tó tọ́fíìkì ọlọ́wọ́n bá nìkan lọba tó ní lọ́dọ̀ ìtàwà ní lọ́wọ́ ni hìdáyà tó di láàrá ìyẹn làwá lè ṣe kápẹ ní sójọ́ ọ̀nà ẹ̀sìn kàṣíwá àti fún ní kàṣàlà yóò fi ẹ̀sìn fún yàn ṣùgbọ́n káwà sọ pé lágbájá àbí kó ṣe mọ́ yí ṣàlàyé fún ẹ̀yìn ògbọ́dọ̀ má ṣe à ní kápá bẹ́ẹ̀ lọ́wọ́ ni wọ́n rè wá lánàá ọlọ́run ò dẹ̀

akírawa káàbọ̀ lọ́ni sórí ètò ètò yìí pè òdodo ń bí bá subhanahu wa ta'ala ètò náà ọlọ́mọ́jọ kú láíláí ẹni tọ́lọ́run bá fi ṣe gbọ́wọ́ rẹ̀ iléeṣẹ́ ọlọ́mọ́jọ panu iléeṣẹ́ oníkálukú náà tí wọ́n ti ń gbé ṣe dáadáa ọlọ́mọ́jọ kí bẹ bàjẹ́ àwọn náà tá ń pèpè lójú ọ̀nà ìpè òdodo yìí apáda tá burú ọlọ́run kó jẹ́ kó òdodo náà lápá láwùjọ kó lápá lára wa tá ń sọ kó lápá lára wa náà tà ń gbọ́ kájọ wá ṣorere lápapọ̀ níjọ̀gbọ́lá kẹyàmá kájọ máa kíra wa pé akó oríire akúdù náà ní akó ayọ̀ akó àbájá nígbàtà bá ti kúrò láyé tà ti pàdé níjọ̀gbọ́lá kẹyàmá àbí ọlọ́ọ̀bá kó jẹ́ ọkọ́ máṣà ṣe bẹ́ẹ̀ fún wa kódà anábì sallallahu alaihi wasallam jáàmà pààrẹ̀ tá ń fẹ́ ṣínú nípa lẹ́mọ́pá ìṣínú ti túmọ̀ ìṣínú ti tó àtọmọdé àtàgbà ló ń palẹ̀ mọ́ pé ṣíni ti tó arábìnrin ìdúnẹ́lẹ̀ kejì wọ fárṣàtò ní àìdàlẹ̀kọ́ ìrọ́bì ìjọ àtàrà rẹ̀ bá pàdé ọlọ́wọ́n bá rẹ̀ jẹ́gbẹ̀rẹ̀ kíáwọn ní rẹ̀ átún dùn pé áá ah, ń ah, tó alhamdulillah ọlọ́run jọjá jọ dunú jọ náà má ṣe ọjọ́ ìgbéra kíáwọn lọ́jọ́ bànújẹ́ fẹ́ni kankan wa gẹ́gẹ́ bí pé ìtafẹ́ sọ lónìí gbogbo onú ilé ló wà àfíká gba bẹ ọdọọdún dáadáa máa máa ya bẹ àdẹ́gbọ́dọ̀ má débẹ̀ àfíká débẹ̀ àfíká ṣàlàyé ìdílé mùsùlùmí iṣu sí pọ̀ rẹpẹtẹ iṣu oríṣiríṣi oríṣiríṣi kò ṣe kàtán ah àwọn àrá ń ṣẹlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọnú ilé òrùlé ló bọlé ògiri ló bò kò jẹ́ káwọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọnú ilé ń gbóná jọjọ àwọn èèyàn kan múra jáde nínú ilé ní ibi tẹ́lómi ti jáde àánú àtọkọ rẹ̀ ò sùn wà rárá ibi tẹ́lómi ti jáde àánú àtìyàwó rẹ̀ ò rárá ọṣẹ́kọ̀ gbà fọ́lọ́hun ọṣẹ́kọ̀ sáfọ́sọ lẹ́nu àwọn àmì òrìra mánéjì débi pẹ́tọ̀ ti máa lọ ó tún gẹ́ mi ò lè ẹ̀ndí ọmọ àwa fẹ́ wò lónìí pé kí ni tó tiẹ̀ di tọ́pọ̀lọpọ̀ fámílì tí wọ́n fẹ́ ní pàdé tí wọ́n fìfẹ́ pàdé tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fámílì náà lónìí lọ́kọ láya tọ́pọ̀lọpọ̀ wọn tó wá di pé ọ̀tá tó wà láàárín wọn ó ju ọ̀tá eléyìí tó wà láàárín olórí rẹ̀ àtolórí ibú ẹlòmínà olórí àtolórí ibú bò bẹ́ẹ̀ ni ẹni títí ẹ ti bàjẹ́ àtẹni títí ẹ ń dáa Ah, ọ̀tá tó máa wà láàrin wọn ìyá máa lára rẹ̀ bí kìí sí ẹ náà bàjẹ́ káwọn jọ kájì gbogbo àwọn lè jẹ́ kó lè rẹ̀ ní kúnra bó ṣe máa sábà rí nìyẹn ó wá ń ṣe wá lè mọ̀ ìpérò ọ̀tá ìṣe wá wà láàrin ọkọ àti ìyàwó point eléyìí tá fẹ́ mẹ́nubà nínú tó sábà bí ìṣòro tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí kí wọ́n náà tó fẹ́ dẹrù ẹrù dáadáa kó tó dìí kó balẹ̀ owó bolo fẹ́ gbé ká alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ náà ni àwọn kan nínú àwọn èèyàn lónìí ọgọ́rọ̀ nínú ẹ tó ṣègbéyàwó lónìí ọgọ́rọ̀ nínú ẹ tó lọlé ọkọ ọkọ̀ wọnú ìgbéyàwó yẹn ni wọ́n gbàgbọ́ yìí tàn pè ìfẹ́ ló kọ̀ bolójú i love you you love me how are you dear sisters i miss you àbí 18 gbogbo mẹ́sẹ̀jì tí wọ́n fi bẹ̀rẹ̀ ìrìn àjò gbísí ayé ara wọn nìyẹn lédìí yẹn gbárí ah lédìí yẹn wà pretty gan ah gàgá yẹn handsome oh handsome handsome handsome very handsome guy gbogbo tó fi bẹ̀rẹ̀ ìrìn àjò gbísí ayé ara wọn nìyẹn gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó gangan kò yé wọn rárá pàápàá. ọ̀làmúyàrin fún màánà nìkan. ó kéré nínú ọkùnrin lónìí tẹ́lẹ̀ bèrè lẹ́ẹ̀ pé ó fẹ́ ṣe fẹ́ jẹ́ àbí kí ni ìtumọ̀ wedding kí ni ìtumọ̀ gbéyàwó kí ni ìtumọ̀ nìkan tó lè ṣàlàyé tó ń fẹ́ lọ ṣe ń bẹ̀ kò sí preparation kankan kalẹ̀ kó tó wọnú system yẹn kò lẹ́kọ̀ọ́ ẹ̀ ó kéré ní obìnrin lónìí tẹ́lẹ̀ béèrè a ní mo ti dí òfin ẹ̀dì níṣẹ́ mo wá kéré ní mi kí ṣọmọ kékeré èsì tó fún iná nìyẹn ẹ̀kọ́ wo ló ní tó ń lọ yìí ní ẹ̀kọ́ wẹ̀lẹ̀ ni tó fẹ́ gbalálejò náà ní ìkan ọṣe nínú táwọn méjèèjì mọ̀ ní tó kọ́mọ̀ jù òun náà ní ìbálòpọ̀ láàrin ara wọn bó ṣe fẹ́ súnmọ́ra wọn tọ́rọpọ̀lọpọ̀ wọn ti wò ókú wò gbogbo tí wọ́n lẹ́tọ́ àti wò tẹ́lẹ̀ wọ́n ti rí lórí fóònù ìyẹn táwọn náà ti wá rí yẹn náà fẹ́ practicalize tó bá tẹ̀ tí máa dánwò lọ́nà gọ́kọ́ tó délé ìyẹn náà ni kankan ṣe tó sún ọ́pọ̀ tán nípalẹ̀mọ́ fún gbogbo tó kù lẹ́yìn à ń fẹ́rẹ́ ẹni àwọn ẹ̀njọ́ àwọn ní faradà pẹ̀lú ara ẹni a náà mọ́júkúrò fúnra ẹni àwọn ṣe sùúrù fúnra ẹni àwọn wà kẹ́ẹ̀ni èyàn ní àjò fọ́kọ èyàn ní àjò fúnyàwó wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́rọgbọ̀ọ̀rọ̀ wọn wọn ní láti lé ó kéré lóbìnrin tó wá nínú ilé tó tò ó kéré lọ́kùnrin tó wá nínú ilé tó tò fi lè máa sọ fún pé ó jẹ́ ọmọ ẹni tó ń ṣe tí ìyá náà fi lè máa ṣòṣàdì gbogbo ẹ̀bú ṣe rí tí náà fi máa máa ní àjẹ́ ọkọ̀ yí pé mọ́mì mi kí ó tọ́jú dádì gan àdádì wa láwọ́ gan tọ́mọkùnrin náà fi lè wà bẹ́ẹ̀ náà wípé mo mọ bí dádì mi ṣe ń ṣe mọ́mì mi mọ́ ṣe ń tọ́jú wọn mo dẹ̀ mọ́ ṣe ń gbọ́ bùkátà lórí àwọn àbúrò mi àtèmi náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ìmí ò náfà náà ti ní ilé tó tutù tó náà ti jáde tó fi lè náà àti ní experience yẹn kó tó bẹ̀rẹ̀ ìrìnàjò títí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kẹ̀dẹ̀rí tó ní tó jáde ń léèrè wọn bá àsìkò tó ti fi ẹ̀sọ́sì sí àwọn nǹkan àmì nínú ayé lẹ́sìn súnṣàn ni àbí omígù pẹ̀lú àwọn ọ̀rẹ́ níbi iṣẹ́ níbi tó ti kọ́ṣẹ́ ni àbí ni àbí tó ti ń ṣiṣẹ́ oṣù ni ẹ̀kọ́ oríṣiríṣi tí wọ́n kọ́ nínú ẹ̀rọ ayélujára innamal awladu lil abawayni وهم لن تكون الزينة إلا ميؤدبه وهم لن تكون الزينة إلا ميؤدبه Orin tí gbogbo àná mọ̀ náà ni pé ọmọ lẹ̀ṣọ́ ayé, ọmọ láṣọ, ọmọ níyì. Ìfọ́mọ̀ ò lè di iyì kò lè di ẹ̀ṣọ́ kò lè di aṣọ. Láńtẹ̀kúnà zèyìnà ìlàmúyà dìbò. Tóbi ò bá ti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kó fún ní àwọn tó yẹ kó mọ̀ kó jẹ́ kó gbọ́dà ní lẹ́kọ̀ọ́ dáadáa kó gbọ́dọ̀ mọ̀ agbọ́dọ̀ mọ̀ gbogbo àtàjẹ́ pẹ́rẹ́ntì pé lílẹ̀ òláàdì ha kan kẹsì ìrọ̀tàn àwọn ọmọ wa àwọn ọmọ wa wọ́n ní àwọn ìwọ̀ tó pọ̀ gan lọ́rùn wa ta fẹ́ pé fún wa Wàhábìbì àlẹ́yìn iná rọ́bà kẹrọ kíbọn. Lórí ẹjá mọ́nítọ̀ wọn, ká mójútó wọn, ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bọ́ sí fẹ́ lọ gbélé ọkọ kákọ́ wọn lẹ́kọ̀ọ́ bọ́ ṣe fẹ́ ṣe pẹ̀lú ìyàwó wọn la fi ń sọ fún wa náà gbogbo ìgbà pé káwa náà forí tì pẹ̀lú àwọn ìyàwó wa ká forí tì pẹ̀lú àwọn ọmọ wa káwọn ọmọ wa náà bá lè náǹfààní àti lè mú bá ṣe ń forí tì í nígbà táwọn náà bá débi tí wọ́n wọ ní ìrìn àjò ìta òbí wọn wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ eléyẹn jẹ́ àkọ́kọ́ kí ló wá fà á kí wá ní tán ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa gbájúmọ́ ọ̀rọ̀ ilé ayé ni ọ̀. ànàzà òjẹ́ yìí الدين لا يهتمان بعلم الدين abala ẹlẹ́ẹ̀kejì tó wá lágbára ń bẹ̀ ni pé ẹ̀sìn wọ́n pé bá tiẹ̀ wá bẹ̀rẹ̀ tíyàn ní good starting ṣùgbọ́n téèyàn ti wá wọnú system èèyàn lè change suddenly téèyàn bá ti náà níyà dáadáa dẹ̀ ti rìnrìn àjò dáadáa ṣùgbọ́n pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ ìyàwó lónìí starting wọn ò dá bọ́tí tí wá wọnú yẹn l'ara wọn bídíní àwọn wọ́n ní ìyàwó tàbá fi jó fẹ́ wọ́n ní ló máa wò lọ wọ́n jó ń jọ ìgbéyàwó fẹ́ jó kódà wọ́n jó wọ́n fẹ́ jó já lọ níbi tí jó yẹn lè dé tó wọn táwọn fi wọn nìyẹn a ti mọ̀ pé ti start pẹ̀lú mistake yẹn àwọn bàbá wa dáadáa tí wọ́n ti lọ àwọn yàwá dáadáa tí wọ́n ti lọ kọlọ mọ́ṣà bá wa kẹ́ wọn tí wọ́n sí láwọn tí wọ́n fi kúrò lórí ilẹ̀ ayé ọlọ́bà kẹ́ wọn wọ́n á pe ọmọ ń gbà ìyàwó ẹ̀ báyìí ìyẹ́lẹ̀ yà bá sọ̀rọ̀ ìyàtọ̀ wọn bá sọ̀rọ̀ bàbílẹ̀ yà bá sọ̀rọ̀ bàbá tó wọn bá sọ̀rọ̀ àwọn àgbààgbà á máa wọ́n máa dá ọ̀tún wá ní fílẹ̀ lẹ́yìn tó bá fẹ́yàwó wọ́n ní fílẹ̀ lẹ́yìn tó bá lọ́kọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tò ní ọ̀rọ̀ ẹ̀sìn ò nítumọ̀ létí wọn ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn tó fẹ́ra wọn tán ọ̀rọ̀ ẹ̀sìn ò nítumọ̀ gbogbo ohun tó ń dalé irú lónìí là ń kalẹ̀ yìí àfi tẹ́ bá fẹ́ parọ́ ẹ lákòólé kan rẹ̀ sìn ẹ jẹ́ ń bí ọjọ́ òlẹ̀ ti jókòó ìdánilẹ́kọ̀ọ́gbẹ́ yìí. wọ́n bí í jọ tí ẹ lọ ń gbọ́. wọ̀bẹ̀ tó bìlá dí ní lábẹ́ tó dọ́là aládé. inú ilé tí kì bá ti ń ṣe pé ẹ̀ ń gbọ́rọ̀ lọ ẹ̀ gbọ́ wà sí gbogbo ìgbà. lábẹ́ tó dọ́là aládé. ẹ ní jókòó ló ń ṣe gbogbo ìgbà èpè ní ìyàwó náà

ẹ bá wọn sọ̀rọ̀ ibi tí mo bá fi jẹ̀bi mo fẹ́ káwọn ìyàwó mi gbọ́ ibi tí mo bá fi jẹ̀bi mo fẹ́ kọ́ ọmọ mi gbọ́ ibi tí mo bá fi jẹ̀bi mo fẹ́ kọ́kọ́ mi gbọ́ ẹ dá wa lẹ́kọ̀ọ́ nǹkan báyìí ń ṣẹlẹ̀ nínú ilé wa ẹ fàyè tọ́lọ́wọ́n bá lẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó náà náà gíná bíládìní lábẹ́ ìjú bá ti wọnú sísẹ̀mù gbéyàwó kì í ṣe ìrìn àjò mo fẹ́ lọ yẹ̀wò náà. fàyínà màkàánà ti sẹ́sìn ilé yẹn ilé àánú ni o. fàyínà màkàánà dínì kọ́ irú màkàánì. bẹ́ẹ̀ rí róòlù tẹ́sìn fẹ́ kálukú róòlù tó nípọn ni àfi ká fi àyè lẹ̀fẹ́ sìn kó darí inú ilé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lónìí wọ́n mọ̀ ọmọ máa yan obìnrin jẹ tóbi yẹn bá ti wá sọ̀rọ̀ pé ẹ bóyá ká pe àwọn ọ̀sáàdù ẹ bóyá ká pe ẹni báyìí ó ti gbọ́pọ̀ àfẹ́ẹ̀sì ẹni ẹ dárúkọ gbẹ́ni sáà nìkan ló fẹ́ bá mi tó lé ní à má dasa gidi má dasa gidi jẹ́ kọ́ pé wọ́n náà pè fúnra rẹ̀ tọ́lọ́pàá àfáẹ̀sìn tí wọ́n gbẹ́kẹ̀lé ni wọ́n bá fẹ́ kọ́rọ̀ yín lọ tọ́kàn ń balẹ̀ pàá fẹ́ẹ̀sì tó bẹ̀rọ ọlọ́run ni ó yẹ ẹkọ́ síwájú ẹ̀ ó náà bẹ̀rọ ọlọ́run kó tó fèsì jẹ́ kó sọ ti ẹ̀ kí wọ́n náà sọ ti ẹ̀ má jẹ́ ìyàwó ẹ má yẹ kó sọ ìdán ọkàn ẹ̀ tó bá dẹ̀ yẹ pé obìnrin náà ni má sọ pé ẹ má pẹ́ má pẹ́ni kọ́kọ́ síbi sẹ́ni kọ́kọ́ ló bá mi fẹ́ yín ni rárá jẹ́ sọ̀rọ̀ ẹ lójú àwọn àfẹ́sìn kó fẹ́ alukurani bọ́ ẹ kó fi hadith anabi bọ́ ẹ kó yó kẹ́rí kó kárẹ́ fi lè balẹ̀ gbogbo gúlégúlégúlégúlégúlégúlé yìí tó bá padà sílé yìí ojú àti ẹ́ tó bá padà di single mother wíkí náà ti ń pè áká ah, ẹ lára kò ní kò ń bára rẹ̀ lọ bèèrè lọ́dọ̀ àwọn tọ́kọ ẹ kú àfi yọ̀ wọ́n ń bà wọn lọ́kàn jẹ́ bèèrè lọ́dọ̀ ẹni tọ́kọ ti kọ̀ tẹ́ pé wíyájọ́ kí ní àná náà ń lérí ẹ́n máa lọ́nlọ́ ẹ̀ kó lọ́nlọ́ ẹ̀ tán nìsín ah, kúrọ̀rùn kó lọ bẹ̀rẹ̀ kó wọ́n fẹ́ padà ni ọkùnrin dáńtà ìtò wà lọ́dọ̀ náà ni wà gbà fọ́lọ́hun ọmọ abẹ́lọ́hun pápánú mẹ́wàá gbẹ̀yìn tí máa kọ́rọ̀ ọkọ̀ sínú àjọ ọkọ̀ abẹ́lọ́hun wọ́n á sọ pé o fẹ́ lọ́mbò ló ń lọ níbo ló mọ̀ tó ibi tó ń lọ kí ló mọ̀ tó wà ń bẹ̀ àwọn tó dá wàhálà lẹ̀ là ń kalẹ̀ yìí ẹ pa àyè gbẹ̀sìn nínú ilé yín ẹ fi àyè gbẹ̀sìn nínú ilé yín inú tó tún àbòsí ṣẹ́kọ̀lọ́wàsí Hayyakumullah ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àbòsí tẹ̀ ń ṣe fáwọn obìnrin ti pọ̀ jù àbòsí tẹ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ṣe fáwọn ọkọ̀yìn ti pọ̀ jù ẹjá tilẹ̀kùn àbòsí láàrin ara wa ẹjẹ́ káṣò tọ́pẹ̀lẹ̀ ara wa káṣò dúdú ká má máa yan ara wa jẹ ṣíṣàbòsí fún ìyàwó ẹ má tó fi ṣàbòsí fóun ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kì í lè ní àforíjì fóbìnrin yẹn tọ́rọpọ̀ ò ní balẹ̀ sí má tó bá ti hàn síyàwó pọ́kọ̀ ń ṣàbòsí fóun ọ̀pọ̀lọpọ̀ obìnrin yẹn kì máa ń lè gbé kúrò lẹ́mi a ti máa ojú tó máa fún ọkọ̀ títí láì ní pé alábòsí èèyàn ìkà alábòsí onírọ́ oríṣiríṣi oríkì ló máa fi kì bí ò sọ lójú àsọlẹ́yìn ẹ̀ تداخل الناس بين الزوجين تداخلا مقبوحا inú tó tún jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin bí Tàdákùnlé náà sí bẹ̀yìnà zàójé. Oun tó ń dalé irú tẹ́ bá fura láti jọ ọjọ́ ìlara rẹ̀ rí. Tàdákùnlé àmàkòbó ha. Bí àwọn ẹlòmíì bí third party bó ṣe wọnú ẹbí ẹ, bó ṣe tàbí ẹ̀yìn ẹkù sùúrù ẹlòmí gọ̀ kò mọ̀rọ̀ dá sí ọ̀rọ̀ lé onílé ọkọ rojọ́ kalẹ̀ ó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lásọ bàjẹ́ wá sọ pé ẹkù sùúrù ẹ̀yìn ẹkù sùúrù ó mọ̀ gbọ́lọ̀ tó sọ yẹn ó ti ń sọ fún tẹ́bàdẹ̀ wá ṣàlẹ̀ fún wọn wọ́n dẹ̀ padà tender apology bọ́ta ah, orí bí pẹ́kọ́lù ogun orí fífọ́ èsì tí fi sí ọkọ àtìyàwó nìyẹn ní ẹrọjọ́ fún ẹ sọ fún pé ah, ẹ̀mẹ́ ọkọ inú obìnrin yá tún rú sí pé àwọn èèyàn mọ̀ pé òun mánéjì wọn ni ìwá lọ́dẹ̀ fà á na tó ti ń rojọ́ ń ta ẹlòmí ẹni ọ̀ ní bírèkì gbogbo àṣírí inú ilé wọn gbóhun tó ń lọ láàrin àtọkọ ẹ̀ pátá náwọn ará àdúgbò ti mọ̀ náwọn ẹbí wọn ti ti mọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn pátá láàrin àtàwọn ìyàwó rẹ̀ láàrin àti ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ o náà ará àdúgbò ti mọ̀ náà ọ̀rẹ́ ti mọ̀ náà èèyàn ti mọ̀. wọ̀nyí ni kíbù tó mú ṣe kọ́kọ́ bẹ níyìn máa fàbẹ̀ fún hákàmá ní àhìlì yìí wà hákàmá ní àhìlì ha. إن يريدا إصلاحا يوفق الله بينهما Inna Allaha kana aliman khabira. Fọ́rọ̀kọ́ lè máa ṣẹ́ ní ààhín, pẹ̀ẹ̀ ṣe kò wá ní sí ṣùlá ni wà ní it is very normal kódà ọlọ́run tó dáwà gan mọ̀ yí pé iṣu ilé wà láàrin ọkọ àtàyà. ẹ̀rìn pé bùtù ń ṣe kọ́kọ́ bí níhìn máa. ọlọ́run bá ní táyì gbọ́rẹ̀ ní yé bá ṣẹlẹ̀ láàrin lọ́kọláya. bàbá àtún hákàmà mi ní ahìlìhì náà bá fẹ́ sọ̀rọ̀ wá ní ṣé oníkàlùkù ti jẹ́ kó mọ bá ń rí ara rẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà sẹ́

bainahuma. wà á rí pé ńgbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ yìí kò ní ẹkẹ́jọ ara yín dà síta sí títí gbogbo ayé kò dẹ̀ sọ pé ẹ pé bàbá yín àbẹ́ pé ya yín torí pé ìdùnnú ló ń jẹ àgbàlagbà ń jọ ti so yín pọ̀ ń tán retí nìró ìdùnnú ẹ má fẹjọ́ ṣe wọ́n léṣe ẹ wá àwọn tí wọ́n bá jẹ́ àwọn skọ́lá àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n nílà káyè tí wọ́n dẹ̀ mọ̀rọ̀ dá sí tí kìí ṣe àwọn àfẹ́ẹ̀sìn jákújákú tọkọ̀ gborúkọ̀ já àfẹ́ẹ̀sìn sórí tí ẹ pé kàkà kí wọ́n tó lé nílé ṣe ni wọ́n tún dàárù sí ẹlòmí ìwé yáyàwó yẹn ti ṣẹ́ tẹ́lẹ̀ àbọ́kọ yẹn ti ṣẹ́ tẹ́lẹ̀ tó bá fẹ́ bá wọn dá sọ̀rọ̀ báyìí àwa bẹ̀rẹ̀ sí wọn kọlọ́kọ́ Wọ́n wọ́lẹ̀ sójú ìyàwó ẹ̀. Hakama min ahlihi wa hakama min ahliha. Òòfò kò lè change bẹ́ẹ̀ yẹn, ẹ̀mí rẹ̀ máa lé sí. Yurida islahan yuwaffiqillahu baynahuma. Ọba tó wá dá wa, wọ́n ti mọ̀ wípé ń tẹ́ bá fẹ́ yanjú tẹ́ni tẹ́ fẹ́ yanjú ẹ̀ bá fàyè kó yanjú lẹ̀ ni o. tẹ́ni tẹ́ fẹ́ bá yanjú ọ̀rọ̀ bá fàyè kọ́rọ̀ yanjú kalẹ̀ ẹlọ́mọdájọ́ alálásán torí ẹ̀ tó bá tiẹ̀ ti dàrú tẹ́ ti ní ìwọ ọkùnrin ìwọ obìnrin ní tó bá ti wá fẹ́ bá yín sọ ẹjọ́ tán sọ ilé iṣẹ́ ó ti dàrú ọlọ́run ní sáà mm. méjèèjì bá ń fẹ́ kó parí ìwọ́n fi kí láàrùn náà hùn ọlọ́run bá eléyẹ jẹ́ abala nǹkan àmì tó lágbára àwọn tó ń dá sọ̀rọ̀ máa ń sábà ń dákun ní. bìnà olùsirati alẹ́lẹ́hàtọ́rọ́tì sẹ̀yí á. bákan náà nínú àwọn nǹkan àmì tó tún já burú. bìnà olùsirati. tó sábà ṣàkóbá fún ìdílé lọ́kọ-láya lónìí. alẹ́lẹ́hàtọ́rọ́tì sẹ̀yí á. eléyẹ tó fa tó ní kálukú tí separation ti wáyé tá ń ní tọ́lák òpinya divorce ó ti ṣẹlẹ̀ kí ló tún bí nínú tó fà á ọláàdọ́rọ̀ ti sẹ́ṣì àn ọ̀làjú kọ́làjú tọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àti tọ́pọ̀lọpọ̀ obìnrin ti expose sí oníkálukú ti jádànù sí gbòòrò oníkálukú ọkùnrin ti jádànù sí gbòòrò oníkálukú obìnrin náà ti jádànù sí gbòòrò wọ́n fi hàn lájú sí bí ẹ̀sìn wọ́n lájú sí bí yòròyòrò ayé ni wọ́n lájú sí bí àwọn ìròrí àwọn gẹ̀rìbí ni báwọn kan ṣe ń ṣe nílùú tiwọn ẹ ṣé wọ́n lè máa bá mi fọṣọ ni pẹ́yẹ́gbà tó lọ lóyìnbó àbí tó fíìmù àwọn ará bí wọ́n ṣe ń ṣe lọ́hùn ọkùnrin ló ń dáná ló ń fọṣọ òun náà ló ń àwọn kan nínú ilé títí wọn ọkùnrin ló ń pọ ọmọ kiri ọkùnrin ló ń pọ ọmọ ọkùnrin ló ń ṣe léè ló ń ṣe tọ̀hún ìyàwó kan máa jókòó máa tẹ fóònù ni ìyàwó adẹ̀mà ọ̀rọ̀kọ̀ ẹ̀ ń ṣẹ́ gbogbo ráwọn ròrí kírò rí yẹn àwọn lòmí àwọn gbé wọnú ilé òun àwọn fi wá àpláyẹ̀ tẹ́ bá ti ń jẹ́ kí ètò ìròrí ayé ọ̀làjú tí ọlọ́run bá ò àpúrùfù fún wa tẹba tí àláwẹ̀ nínú fámílì yìí fámílì yẹn ti ní ṣù. iná lè búrú ta sàbà tún ha wà wùjú dùn ha. ṣẹ́rin tá ń pè ní pé iná lè búrú ta tá ń pè ní pé kí lè balance kí lè kókò. sàbà tún ha wà wùjú dùn ha. a ní kí lè rí ìdíjókò kọ́kọ́ kó jọ́kọ́ kíyàwó kó jẹ́yàwó kó ní kálukú mọ báńdì ara rẹ̀. kọlu àlàsọ bí mi nìsa ìyẹ̀kú. يقومون قالوا على صبر النساء يقومون Àpẹta máa sọ náà nípa ní kó bèèrè ṣe sùúrù, wọ́n ni sùúrù náà fi ń gbélé ọkọ̀. Sùúrù ni. Àjẹ́kùtùhùn ṣàkán. Àwa wá ń dá ọlọ́run ní aláàdí gbọ́ o àwa ò dísùtì ẹ̀ wípé kóbìnrin ní sùúrù sùúrù la fi ń gbélé ọkọ ṣùgbọ́n kọkùnrin náà ní sùúrù sùúrù náà la fi ń ṣe aya ọkọ aya obìnrin lẹ́yìn náà bọ́kùnrin náà bá ní sùúrù gbogbo ẹ̀ náà òfin gbogbo ẹ̀ náà àṣẹ gbogbo ẹ̀ náà gbogbo eh, authority

حليم ينهي الخلاف حليمة وحليم ṣùgbọ́n kí la fẹ́ fi kojú àwọn challenges tó ń ṣẹlẹ̀ nínú ilé wa sùúrù ni o ìfaradà ni o àtẹ̀mọ́ra ni o kéèyàn ṣe sùúrù ni o kéèyàn forí ti ní ọ̀ kéèyàn máa dúró ní dúró pé tó bá lè dàrú kó dàrú tó bá lè wó kó wó torí ẹ̀ ibi ìnà náà tún máa tẹ̀síwájú lọ́la inú ilé ẹnìkankan ọlọ́májú bàjẹ́ ìtò ń rọ́ lọ́wọ́ ọlọ́mbáwá tútù السلام عليكم ورحمة الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fa ní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dọ̀kítọ̀rọ̀ wa náà ní 080 35 75 14 66 Facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.